وكل ضلالة في النار adúgbẹ́ fún ọlọ́run bá ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí ọlọ́run bá tí ọpẹ́ yẹ ayin ọlọ́run bá yìí gẹ́gẹ́ bí ó ṣe tọ́ sí ọlọ́run bá láti yìí nínú títóbi àti gbígbẹ̀ngbẹ̀ ọlọ́run bá ajẹ́rìí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala ó nìkan ni ọba tí ó tọ́ láti máa gbé ìjọsìn fún láti máa jọsìn fún a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wa alihi wasallam ẹrúsìn ọlọ́run bá ní òjísí ọlọ́run bá ní alékún ìkẹ́ ọlọ́run bá adún ọlọ́run bá kó ma bá annabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará alẹ́ ànábí àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nábi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbogbo alqiyama àti gbogbo àwa ọmọ ìyá lápapọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé a ìjòkó wa yìí ó jẹ́ ìjòkó tó jẹ́ sí wípé a mọ́ fi ń yẹjú àwọn àlámọ̀rí ẹ̀sìn ní ìbámu sí àgbọ́yé àwọn sálàfil umma ní ìbámu sí àwọn àgbọ́yé àwọn ẹni rí ìsáájú àwọn tí wọ́n jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ọmọlẹ́yìn anábi sallallahu alaihi wa alihi wasallam tí àgbọ́yé wọn dáa jùlọ tí ẹ̀sìn wọn tó lálàáfíà jùlọ tí ìlànà wọn tó dúó dédé jùlọ ìjọgbọ́ yìí ló wọ́n ń gbìyànjú àti sàlàyé fún wa àwọn alámàrí ẹ̀sìn ní ìbámu sí àwọn ẹni wọ̀nyí kí ọlọ́run bá alékẹ́lá kí ó bá kẹ́ gbogbo wọn látara báyìí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé nípa àwọn nǹkan tí ó jọ́rọ̀ yẹn lórí ẹnìkọ̀ọ̀kan wa láti gbàgbọ́ yẹ nípa ìlànà ahli sunnati wal jama'a bákan ni gbogbo àwọn nǹkan tó yapa sí ìlànà alìsúnnàtì wal jama'a ilé tó jẹ́ pé wọ́n sì ń pé àpè mara wípé àwọn nǹkan wọ̀nyí ó wà ní ìbámu sí ìlànà alìsúnnàtì wal jama'a òun náà ni a ń gbìyànjú àti tún sàlàyé lẹ́yọ̀kọ̀ kí gbogbo wa kí a lè bá là eléyìí tí ó yapa sí ìrọ̀rí alùsùnnàtì wal jama'a ṣùgbọ́n tí wọ́n sí àfitì ìrọ̀rí yẹn sínú ìlànà alùsùnnàtì wal jama'a eléyìí tí a ń gbéyàwó lọ ọ̀nà ni ọ̀rọ̀ àwọn al-ikhwanul muslimun wa alaikum ọ̀rọ̀ àti tan ìmọ́lẹ̀ sí ليهلك من هلك عن بينه ويحيى من حي عن بينه kẹ́ni tí ó bá parun tí ó bá ṣìnà kó lè parun kó lè ṣìnà lẹ́yìn tí àlàyé tó bá ti wá bá kẹ́ni tí ó sì mọ̀nà tí ó là kó lè bá mọ̀nà kó lè là lẹ́yìn tí àlàyé ti wá bá àwọn al-Ikhwanul Muslimun òun náà ni àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pè wọ́n ní Muslim Brotherhood àwọn ẹgbẹ́ yìí àwọn ẹgbẹ́ tó jẹ́ sí pé wọ́n fọ́n àgbáyé ni wọ́n fọ́n káàkiri àgbáyé wọ́n dẹ̀ ní àwọn ìròrí àtàwọn ìlànà eléyìí tí wọ́n ń pèpè tí a bá bẹ̀rẹ̀ sí ma mẹ́nubà àwọn nǹkan wọ̀nyí a ti mẹ́nubà ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀sẹ́yìn ilé tó yẹ sí wípé gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run bá alikẹ́lá bá ní kí ó máa fi ọkàn kó máa fi tẹ̀lé wa lọ yóò ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú àwọn nǹkan tó jẹ́ sí pé èyàn máa fi ń dá àwọn àdìsíwá al tí èyàn máa fi ń dá wọn mà àbí pé àwọn tó bá ti jẹ́ sí pé àwọn nǹkan wọ̀nyí òun náà ni wọ́n mójútó tí wọ́n pàtàkì tí wọ́n sàkúlé kan rẹ̀ tọ́dẹ̀ ń pèpè sí àwọn wọ̀nyí àwọn al-Ikhwan ni àwọn Muslim Brotherhood àwọn nìyẹn àwọn wọ̀nyí oníbídà ni wọ́n oníbídà ni wọ́n ẹgẹ́ bí àwọn onísúfí wọ́n sì jó oníbídà ẹgẹ́ bí àwọn Khawarij wọ́n sì jó oníbídà ẹgẹ́ bí àwọn Shia wọ́n sì jó oníbídà bẹ́ẹ̀ náà ni ẹnu àwọn olùmọ́kò nígbẹ̀yìn lórí àwọn Ikhwanul Muslimun wípó ní bídá ni wọ́n àwọn apákan olùmọ̀ ní ọwọ́ ìbẹ̀rẹ̀ látara bí àwọn Ikhwanul Muslimun bí wọ́n sì jẹ́ a munafiqun bí wọ́n sì jẹ́ tó àwọn tó jẹ́ nǹkan tó ma fi hàn sáwọn èèyàn níta ó yàtọ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn nínú inú wọn yàtọ̀ síta wọn ẹ̀sùn kí bí ìṣùwárùn ṣe rí nìyẹn mú ti sàlàyé fún wa bẹ́ẹ̀ kọ́ ni pé dáẹ̀wà ìkan nínú àwọn ọ̀gá àwọn ìṣùwárùn muslimun rí báyìí sí ó sọ wípé dáẹ̀wà rí ó ní zọ́hìrà so mo ti sàlàyé gbogbo àwọn ilé ìsẹ́yìn eléyìí báyìí nífàkì ni ìmá ṣe ìwà mùnáfìkì ni ó jẹ́ sí wípé nǹkan ní ojú méjì ọ̀tọ̀ ni inú ọ̀tọ̀ ni ìta so ọ̀tọ̀ ni nǹkan tó mọ́ fi hàn sáwòyàn níta ọ̀tọ̀ dẹ̀ ni nǹkan tí ó jẹ́ pàápàá wọn gan nínú so bí àwọn àdìsíwánù sí mú ṣe rí lélẹ́yìí so látara nifaq ìṣe ìwà munafik tó pọ̀ lára wọn àdìsíwánù sí mú tí mo sàlàyé tán sìn wípé nǹkan tí wọ́n mọ nǹkan tí wọ́n dúó lé lórí gan ó yàtọ̀ sí nǹkan tánmọ́ fi ń àwọn èèyàn níta títí tí ó fi rípa wọn sí kíni àwọn fa àwọn èèyàn wọnú ẹgbẹ́ yìí tán kí wọ́n tó yẹ̀ṣẹ̀ máa ma pàápàá kí ni nǹkan tí ẹgbẹ́ ń pèpè sí bí àwọn onísúfí náà ni ẹnipá àwọn onísúfí ni wọ́n ma sọ fún wípé kò sí nǹkan kan nínú súfí ju la ilaha illallah lọ káṣe subhanallah káṣe alhamdulillah káṣe wúrìdí ìkàtẹ́ ń pè ní alwirdu nínú èdè àti nínú àgbóyé nǹkan tó dáa ni ó yàtọ̀ fún nǹkan tí àwọn súfin lù sí tàbákan sọ ìtumọ̀ rẹ̀ lọ́dà àwọn ní súfin lásùkú bí dáa ni ṣùgbọ́n tán pè ní alwird al'aurod ní jami rẹ̀ ìtàn pè bẹ́ẹ̀ ni al'azkar al'azkar òun náà wọ́n ni wúdù láwọn ṣe àwọn ṣe wúrìdí ni ṣùgbọ́n ẹ̀ padà máa rí ní àkíkọ̀ ní òdodo wípé tẹ bá padà wọnú ìlànà yìí tán ẹ rí pé nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ kọjá gbogbo àwọn tí wọ́n ń wí síta so ìgbà tí bẹ́bá sí wá ń wọlé sí bẹ́bá sí ní wùsùl tẹ́ ń wà sọ́là sí bẹ́ẹ̀ ni àwọn nǹkan yóò mọ̀ yé yín sí ṣùgbọ́n lórí rédíò tó máa lórí tv tọ́mọ̀sọ́fáwọn èèyàn láwọn ayé ibi bá ní sọ̀rọ̀ wọn òun náà ni pé kò sí kankan nínú sí bí kọjá la ilaha illallah ìrọ́dẹ̀ ni tẹba wọlé tán ẹ̀mọ̀ pọ̀ kọjá la ilaha illallah tẹba dípò àwọn ipò kan tán ẹ̀mọ̀ pọ̀ kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àdìsíwárù sí lónà eré ìfàlù jẹ́ sí pé ní ìpínlẹ̀ ọ̀rọ̀ wọn ó dàrú mọ́ apá àwọn àfáà lójú débi pé látara àrínú àwọn àfáà tó ní àjẹmọ́ dáadáa ni wọ́n kò sí nǹkan tó burú pẹ̀lú wọn kò sá burú lára wọn nítorí nǹkan tó fi ń hàn àwọn àfáà yẹn níta tó yàtọ̀ fún bọ́ ṣe rí gẹ́gẹ́ nínú nǹkan tó fi hàn sáwọn àfáà yẹn làwọn àfáà yẹn fi sọ̀rọ̀ lórí wọn nígbà yẹn sọmọ pé nǹkan tá a bá ọ̀rọ̀ àwọn al Muslimun tó padà wá ń hàn sí àwọn olùmọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ẹ̀hẹ́ báwọn ilé ìṣe rí gan rí nǹkan tó fi hàn síta yẹn ẹ̀tàn lásán ni bọ́ ṣe rí gangan rí ìgbà tí àkíkọ pàápàá bí wọ́n ṣe rí gan tọ́hàn sáwọn àfá ẹnu gbogbo àwọn olùmọ̀ padà kò wí pé oníbídá ni wọ́n òun ló nígbàtí àṣírí àwọn àdìsíwáàlù mùsùlùmí rò tí tú sí wọn nígbà tó jẹ́ sí pé wọ́n fi gbangba tí wọ́n fi hàn sí wọn tó fi ń sì ìdájọ́ lé wọn lórí so wọ́n wá ní padà lọ́ọ̀mà kí làwọn olùmọ̀ sọ nípa wọn lẹ́yìn ìgbà tí àṣírí àwọn àdìsíwáàlù mùsùlùmí tó tú sí wọn lọ́wọ́ irú àwọn fatuwa yẹn náà wọ́n gbé káàkiri ẹgbọ́n kan tí Sheikh Salih ẹgbọ́n kan tí Sheikh um, Salih al-Uthaymin rahimahullahu ta'ala ẹgbẹ́ ọ̀gá sọ nípa Ikhwanul Muslimun ni ẹgbẹ́ ọ̀gá tí Sheikh Al-Albani sọ nípa Ikhwanul Muslimun ni wọ́n ní jama'a tó dáa ni wọ́n wọ́n ní kìníkan àbí ká máa lọ sọ wípé Sheikh Al-Albani Sheikh Salih al-Uthaymin ẹgbẹ́ ọ̀gá tó ní Tablighi nígbàtí ọ̀rọ̀ àwọn jama'atu tabligh nígbàtọ̀rọ̀ wọn pamọ́ sí àwọn olùmọ̀ ìtọ́ pé zọ́hírù wọn in táwọn rí tí wọ́n fi àwọn àfá òun ni wọ́n fi sìdájọ́ lé wọn lórí nígbà yẹn nígbàtí àṣírí bí wọ́n ṣe rí gẹ́gẹ́ tí ó ti hàn sáwọn olùmọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí tọ́lọ́wọ́ bá lékẹ́lá padà ní kíkí ní hàn sí wọn àwọn fàtàwá tí àwọn olùmọ̀ yìí tí wọ́n ṣe gbẹ̀yìn òun ni pé aláburú làwọn eléyìí oníbídà ni wọ́n yẹ gbọ́dọ̀ jìnà sí wọn sórú ẹni àwọn wọ̀nyí rèé wọ́n wà lọ́wọ́ mú àwọn fàtáwá tí àwọn olùmọ̀ ti kọ́kọ́ ṣe nígbàtí àṣírí àwọn wọ̀nyí ò ti tú sí wọn lọ́wọ́ wọ́n máa fi dá wa ara rẹ̀ láwùjọ pèsè bá sọ pé ṣéèkì eh, sheikh Salih al-Uthaymin ṣe sọ fatuwa wọn kan wípé ìyẹn lè bá wọn tẹ̀blígì jáde pé kò sáburú lára wọn ṣe wá sọ pé ẹwà ti torí ẹ̀yọ àwọn náà kó nú manhajù ni ẹ ti wà ìmọ̀kan báyìí ẹwà ìmọ̀kan ìgbà tí Sheikh Salih Al-Uthaymeen tán sọ̀rọ̀ tí wọ́n sọ yìí rẹ̀ ìgbà tí ọ̀rọ̀ àwọn jama'ati Tabligh àti ọ̀rọ̀ àwọn Ikhwan Muslimun tó pamọ́ sí wọn ni tí wọ́n mọ́ pàápàá bí wọ́n ṣe rí gan dédé tí wọ́n rí lára wọn níta òun ni wọ́n fi ní ìjókòó àwọn olùmọ̀ wọ́n ti ẹ ń pọ̀ dáadáa ní ìjòkó sheikh salih al-fawzan sheikh salih al-uthaymin wọ́n súnmọ́ jòkó àwọn àfá gan wọ́n wà lọ máa gbé àwọn ọ̀rọ̀ kan fún àwọn àfá nítorí àti gba fatuwa kan lẹ́nu wọn nítorí wọ́n fẹ́ fún fatuwa yẹn káàkiri ayé nípa wọn so àwọn olùmọ̀ yóò sì dá wọn mọ̀ dáadáa nígbà yẹn zọ́hírù wọn táwọn rí báyìí wọ́n ni a ah, jàmá ti ṣe dáwà ni wọ́n jàmá tó dáa nígbà tí wọ́n ti mọ bí wọ́n ṣe rí gẹ́gẹ́ nìyẹn lẹ́yìn ọ̀rẹ́ yìí tọ́lọ́wọ́ bá lè jẹ́lá ní pípàdà kan sí wọn wọ́n padà jẹ́ pé wáyé pé aláburú làwọn lè náà mi tí mo ń fà yọ́n bẹ̀ ni pé àwọn àlè ṣùwádì mùsùlùmù pẹ̀lú ìpanúkọ gbogbo àwọn olùmọ̀yányán tí wọ́n rí lànà àwọn sálàfùl umma tí wọ́n rí ojú ọ̀nà àwọn ẹni ìsáájú ẹnu wọn kò lórí pé àwọn àlè ṣùwádì mùsùlùmù àti ń sàlàyé lọ nípa báwo ṣe dá wọn mọ̀ ibi tí abálàyé dé òun náà ni manahiju al-murshidi manahiju al-murshidi àwọn al-murshidun kí ni àwọn ìlànà wọn àwọn náà pè ní al-murshidun nínú àwọn al-ikhwan òun ni àwọn ọ̀gá àwọn olórí àwọn tó jẹ́ sí pé àwọn ni wọ́n ń darí àlámẹ̀rí àwọn ọmọ lẹ́yìn wọn nínú àwọn al-Ikhwan muslimun àwọn al-Murshidun nìyẹn àwọn ẹni tó jẹ́ sí wípé àwọn ni wọ́n jẹ́ olórí fún àwọn Ikhwan lásìkò kọ̀ọ̀kan kí láwọn ìlànà wọn tí wọ́n pèpè sí kí láwọn ìlànà wọn tí wọ́n là kalẹ̀ fún muslimun tó jẹ́ pé títí dòní òun náà làwọn ẹgbẹ́ yìí ni ẹni alákọ̀ọ́kọ́ tá kọ́kọ́ mú nínú àwọn al-murshidun òun náà ni Hassan al-Banna òun lẹni àkọ́kọ́ tí a kọ́kọ́ gbé yẹ̀wò kí ni manhaj ẹ̀ àwọn manahij àwọn ìlànà wo òun ni Hassan al-Banna rìn lórí ẹnigbà tó wà ní ayé tó dẹ̀ ṣe pèpè sí bákan tó gbé ìròrí al muslimun àwọn Muslim Brotherhood tó gbé ìròrí wọn kalẹ̀ lé lórí kí láwọn ìlànà náà òun náà nìkan tí a kọ́kọ́ gbìyànjú àti gbéyẹ̀wò insha Allah manahiju Hassan al-Banna òun láàkọ́ gbéyẹ̀wò nítorí pé Hassan al-Banna náà ni ẹni tó dá ẹgbẹ́ yìí lẹ̀ ìròrí ẹ̀sì ni àwọn al-Ikhwan al-Muslimun òun ni wọ́n tẹ̀lé Hassan al nínú àwọn ìlànà rẹ̀ ilé tó yẹ́ pé mo fẹ́ kí a sàkíyèsí ẹ̀ dáadáa ó ń bẹ lára àwọn èèyàn láwùjọ wa yìí tẹ́ẹ̀mà gbọ́ tún mọ̀ sọ tẹ́ẹ̀mà gbọ́ tún mọ̀ pẹ̀pẹ̀ sí gbólóhùn tó dáa olàwọ́ mọ́ ń pè nítorí pé ṣe rí gbólóhùn yẹn nínú ni tàbáníká fi ọpọlọ káfi ọ̀rọ̀ tó dáa lẹ́ni yìí sọ náà ẹ ma gbọ́rọ̀ láwùjọ dáadáa kí ni nǹkan náà سعى حسن البنا إلى جذب جميع أطياف المجتمع باختلاف توجيهاتها العقائدية والفكرية خلف قيادته حسن البنا gbìyànjú láti fa gbogbo àwọn èèyàn láwùjọ láti fà wọ́n mọ́ra láti kó gbogbo wọn jọ láti kó wọn láti ṣọ̀kan láti ṣe gbogbo wọn lọ́kan ó gbìyànjú rẹ̀ gan bí ikhtilafi tawjihatiha al-aqaidiyya wal-fikriyya khalfa qiyadatihi naam bí ikhtilafi tawjihatiha pẹ̀lú oníranran ibi nínú àkídà ìwọ̀n bá jẹ́ súfí ìwọ bá jẹ́ àṣàárì ìwọ bá jẹ́ kọ́rìjì ìwọ bá jẹ́ rọ̀fídì ìwọ bá jẹ́ jahmi gbogbo tó bá wù kó máa ṣe pátápátá gbogbo tó bá wù kó ní lákìídà láti sọ́kàn gbogbo ìròrí tó bá wù kó máa bẹ fún ọ Hassan Banna gbìyànjú láti ṣe gbogbo wọn lọ́kan láti kó wọn jọ sínú kìyàdà rẹ̀ láti kó wọn jọ sínú darí ẹgbẹ́ rẹ̀ hasanul banna iware lam yakun lahu khusumatun diniyatun ma'a ayi ta'ifatin min at-ta'if hasanul banna ò bá ẹni kankan nínú àwọn ẹgbẹ́ tí ń bẹnu ẹ̀sìn kò bá ẹni kankan sọ̀tánú wọn kò bá ẹni kankan jánu wọn gbogbo wọn pátápátá ó ní hasanul banna famara kò ní ìjà hasanul banna rẹ̀ lam takun lahu khusumatun ma'a rawafid Hassan al-Banna ò bá àwọn arrawafid kò bá wọn jà àwọn ni wọ́n pè ní arrawafid àwọn ni alladhina sabbaw sahabata rasulillahi sallallahu alaihi wasallam kaftaruhu àwọn arrawafid làwọn tó jẹ́ sí kó máa ń bú àwọn sahabi annabi sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ máa ń pè wọ́n ní kèfèrí Hassan al-Banna wọn jà ó fà wọ́n mọ́ra wípé gbogbo apáratá kájọ máa ṣe papọ̀ àwọn wọ̀nyí rèé za'amu annal qur'ana naqisun wa muharrafun nínú àwọn rori nínú àwọn aqida àwọn arrawafid ó ní pé za'amu annal qur'ana naqisun wa muharrafun wọ́n gbà wí pé alqur'ani tí an kai wọ́n ní tírà yẹn kò pé alqur'ani tó wà lọ́ wa pé èyí tó wá kù wá ńkọ́ wọ́n ní olórí àwọn ọwọ́ rẹ̀ ló wà ibo lórí wọ́n ló nínú sirdab ó nínú tunnel inú tọ́nẹ̀lì lọ́wà ó ń padà bọ̀ wá nígbà tó bá padà wá ní ó wá mú eléyìí tó kù ní alkùránì tí ò pé yẹn yóò wá mú wá fún wa so lọ́dọ̀ wọn alkùránì tó wà lọ́wọ́ wa tíra tí ò pé ni nínú àdìsọ́kà àwọn kíníyẹn àwọn àrọ̀wásùdù nìyẹn wọ́n muharrafun wọ́n ní àwọn wọ́n lé lérí burúkú ni wọ́n wọ́n ní kéfèrí ni wọ́n àwọn ni wọ́n yọ àwọn àyà kan kúrò nínú alukur'an àwọn ni wọ́n sì yí àwọn àyà kan náà alukur'an nítorí ìfẹ́nu wọn fún bí àpẹẹrẹ àyà tó sọ nípa khilafa ali pé ali lọ́gbọ̀rọ̀ jẹ́ khalifa àwọn sọ́ọ́bà ti fi ẹ̀tanú yọ kúrò nínú alukur'an lọ́dọ̀ àwọn rawafid ẹ́ àwọn míì wọ́n yí ṣe lọ́dọ̀ àwọn arrawafil nítorí ẹ̀ náà fi tọ́ sí ìmọ̀kùnmọ́ ní kèfèrí ìmọ̀bú wọn pẹ̀lú bá níṣì Hasanul Banna ní kò sí tó burú tí àkídà ti yí nìyẹn ẹjá jọ ṣe papọ̀ kálọ gbàjọba mùsùlùmí ni gbogbo wa àwa yìí àwa àwa òkórìíra yín o àwa nífẹ̀ẹ́ yín o ẹ́n Hasanul Banna bóò náà ṣe ń wí nìyẹn nígbà yẹn

kí àwa àtàwọn ṣíà kájọ máa ṣe papọ̀ kásúnmọ́ra wa kájọ máa ṣe ṣe rí ibi tó ń kálukú wa ibi táà ti jọ táà ti jọ yàtọ̀tọ̀ síra wa yẹn ẹjá gbàgbé rẹ̀ ẹ ká máa ṣiṣẹ́ lórí common goal tọ́pàgbọ́ differences yẹn ẹjá máa fojú fò fúnra wa torí differences yẹn àníṣọ̀kan ó fi gbé kọ́ ìdà kankalẹ̀ na ta'awanu fima ittafaqna alayhi ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه نتوا... نتعاون اما نرى لو فيما اتفقنا عليه نبي àwọn kan tí àjọ gbọ́ra wáyé lórí ẹ̀ níbi àwọn nǹkan tí àjọ ní in common gbogbo òròrí wa tó bá jọra wọn gbogbo ìlànà wa tó bá jọra wọn ẹjájọ mara wa lọ lórí ẹ̀ wa ya'dhuru ba'duna ba'dhan fima ikhtalafna fihi sẹ́rí bí àwọn bí táà ti yá para wá yẹn ẹjẹ́ ká overlook ẹ̀ fúnra wa ó ń kálukú kó o bá lúkì gbogbo bí tí ṣé wọ́n sọ yí pé àkíyà ní pé kò ní dá fáwọn sọ̀hábà kèfèrí ni wọ́n òkè kò sí wàhálà àmọ́ wọn náà má takọ̀ àwa náà ṣé wọ́n sọ pé súfí ni wọ́n kò sí problem ṣé wọ́n sọ pé kọ̀ọ̀rìjì ni wọ́n kò sí problem common náà ni pé gbogbo àgbà yí pé kálọ̀gbà mo sọ yìí rẹ̀ kìí ṣe pé mo kàn ń parọ́ mọ́ Hassan ó sì wá lè ṣerú nǹkan yẹn torí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ bá ní kó gbọ́ yí pé aburú ni Hassan al-Banna ń pèpè sí yìí yóò máa takò làákàyè rẹ̀ ẹlòmí ò tí rí nǹkan kan tó burú bí eré náà fi hàn à ẹbí pọ̀ sínú gbogbo wa kájọ ṣe papọ̀ náà wallahi mo fọ́nà bá búra kò sínú lára àwọn salaful umma dákun mọ́ wá ibi rẹ̀ ìgbà tí àwọn kọ̀wárìjì jáde ní àsìkò Usman àti Ali tí wọ́n bá wọn ṣe ní àbọ́gbóhun ti wọ́n naam ìgbà tí àwọn kọ̀dàríyà jáde kí ni Abdullahi ibn Mas'ud sọ nípa wọn Abdullahi ibn Umar kí sọ nípa wọn olóhun bọ́ pábọ́ sẹ́kù lára wọn abẹ́ẹ̀kọ́ ni abẹ́tí gbàgbé ni nígbà tí wọ́n fún níro nípa àwọn kọ̀dàríyà só ń bá wọn ṣe ní àbí àbóṣe gíní àbóṣe bàrọ́wù fún wọn ó bọ́pá bọ́sẹ̀ kú lára wọn ó jìnà sí wọn ó kórìíra wọn ìgbà tí àwọn ṣe àjáde kí ni àìlì ṣe fún wọn àìlì pa wọn kódà ibi tí àìlì pa wọn dé àìlì tó sùn wọn náà ìgbà tí sọ̀rí ìgbùn ìsìlẹ̀ al-Iraqi ìgbà tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú rò rí ẹ̀ sí Umar wọ àbó ṣe ìyà fún ìgbà tí àwọn kọwàrí tí zulkùwé sírọ̀ àtẹ̀mímì ìgbà tó bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ anẹ́bì sọ àwọn ìyàlára nípa rẹ̀ ní àbánẹ́bì ní kánà ṣe gẹ́ni kama bá wọn ṣe orílẹ̀ nìsì ló fi jẹ́ sí àwọn àfáà sọ wípé oníbídáàrí ibi tí wọ́n ní agbára àtùsíbàhùn fitna aw yusíbàhùn àgbàbùn alim kí wọ́n lọ sọ́ra wọn gidi gan ọlọ́wọ́ bá lè jẹ́lá ń kí ìlọ̀ tó ní agbára ìlọ̀ ọlọ́wọ́ bá ń kí ìlọ̀ yẹn fún àwọn tí wọ́n ń yapa àti ànábì sallallahu alaihi wasallam àwọn oníbídà àtùsíbàhùn fitna kí fitna má dé bá wọn nílé ayé àti ọjọ́ ìgbèrà kìyàmà nígbà táwọn bá ń sàlàyé nípa fitna tí ó dé bá oníbídà nílé ayé o ní pé ni dẹ̀ líluwa ó ní pé ìgbà tí àwọn kọwàárì tánàbí ń sọ̀rọ̀ ń pa wọn kí lánàbí sọ anábi ní ìdálàkí tumuhun faktuluhun anábi ní tánà ẹbá ti pàdé wọn tán jáde kí lánàbí kẹ́ ṣe fún wọn faktuluhun anábi ní kẹ́ pa wọn fa inna fi qatlihim ajran liman qatalahum yawm al torí pé níbi pípa wọn rèé ẹ̀san ń bẹ tó bá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ gbẹ̀rẹ̀ arábìnrin kódà láyín adraktuhum nílẹ̀ gbàwá mi tẹ́mi náà bá bá wọn láyé la'akọtù lannahum kọtùlá àádìn wa samud ma pa wọn bí wọ́n ṣe pa àádà sí samud ni àwọn ìjọ àádà sí samud àbí nígbàtí wọ́n dẹ̀ jáde rèé tí wọ́n pa wọn wọ́n mú orí wọn wá lélẹ̀ sí masalasi báyìí abu àwọn ni wọ́n burú jùlọ aláburú jùlọ náà àwọn táwọn èèyàn tán pa lábẹ́ sánmà khayru qatla man qata ay khayru qatla man qataluhum àwọn tó lóore jùlọ àwọn tó bá parú àwọn wọ̀nyí ọwà ni bákan náà àwọn táwọn wọ̀nyí bá pa àwọn tí àwọn wọ̀nyí bá pa ni wọ́n lóore jù àwọn táwọn wọ̀nyí bá pa àtàwọn tí wọ́n pa wọ́n yẹn ni pé àwọn tó bá pa wọn khawarij yìí àtàwọn táwọn kọ̀wárì jì bá pa olóore gidi ni wọ́n ṣùgbọ́n àwọn yìí gan àwọn kọ̀wárì gẹ̀gẹ̀ búrọ̀ fún àwọn aláburú jù lọ́nà àwọn tí yàmọ́ pa ni wọ́n ó ní agbára so ẹgbàwá yìí lẹ́nu muslim kìí ṣe ẹgbàwá tí ó jẹ́ àjòjì lọ́dọ̀ àwọn olùmọ̀ nàbìtí mẹ́fà yọ́n bẹ̀ ni pé àwọn ní àwọn àfáà umma ẹ ò lè rí láyé ibi tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń wọ́ ní bídá àmára kí lá Ànábì sallallahu alaihi wasallam sọ nípa Madina al-Madinatu haramun ma bayna a'irin wa thawr faman ahdatha fiha adathan aw awa muhdithan فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه يوم القيامة صرفا ولا عدلا أنا بني ìlú Madina tẹ́ ń wò yìí ìlú ọ̀wọ̀ ni o ìlú alápọ̀nlé ni ma bayna ààyè wa sáwò ààyè tó wà láàrin ààyè àti sáwò ààyè tó tún lágbára ni man ahdatha fiha adatha ẹnikẹ́ni tó bá dáadáa lẹ́kan nínú Madina yìí aw awa muhdisan àbọ́bá fa oníbídíà mara in bá oníbídíà ṣe fa alayhi la'natullahi wal mala'ikati wan nasi ajma'in ibi dẹ̀dẹ̀ Ọlọ́run bá ègún Ọlọ́run bá ìgbéjìnà sáànú Ọlọ́run bá yọ ma bẹ fún àti àwọn màláíkà àti gbogbo èèyàn lápapọ̀ gbàtí ma Málíkì rahimallahu ta'ala tán sàlàyé hadithu yìí wọ́n ní kèé ṣe Madina nìkan lànàbí gbà lérò àbí ìlú wo ló ti dáa kí ẹmọ wó níbi àmara ìdájọ́ tí ọba ń bẹ fún Madina òun náà ni ọbẹ fáwọn ìlú mi tí Madina ọkàn tó gbópan ju tàwọn ìlú mi lọ ni nítorí pé kèé ṣe pé Madina nìkan ló ti yẹ kí Naam Hassan al-Banna ó ní àwọn kọwa àwọn rọ́fíbọ̀ àwọn arrawafid káwọ́ wọn mara ká bá wọn ṣe ni kódà kájọ sàṣẹ́kọ̀ pẹ̀lú wọn ó sì ní pé gbogbo àwọn ìyapa tí ń bẹ láàrin wa pẹ̀lú wọn yẹn tí ń bẹ láàrin alùsúnnà àtàwọn arrawafid yẹn kápojúfò kágbàgbé ẹ̀ ká lè jọ ṣe papọ̀ ibo ti sọ̀rọ̀ yìí ó sọ nínú tíra ìtàn pè ní zikriyatun lamudakirot zikriyatun lamudakirot ní page 249 tí dé page 250 kí lọ́rọ̀ tó sọ mẹ́ ó ní alkhilafu bainahuma ó ní ìyapa tí ń bẹ láàrin àwọn ṣíà àtàwọn alùsúnnà فهو في أمور من الممكن التقريب في فيها بينهما ó ní àwọn ìyapa yìí ìyapa kan lórí àwọn àlámọ̀rí kan tó yẹ pé ó pọ́síbù ká bára wa ṣe pẹ̀lú ìyapa yẹn tó ń tí bá ṣe yapa yẹn a sì lè bára wa ṣe pẹ̀lú àwọn nǹkan yẹn ìyapa yẹn ò tó nǹkan tó yẹ kó tó yẹ kó pín wa yẹ́lẹ́yẹ́lẹ́ kò yé báyìí sí kódà Hassan al-Banna bá débi wípé kò bá ní problem pẹ̀lú àwọn Yahuda àti Nasara àwọn Christians and Jew kò ní problem pẹ̀lú wọn ó gbà ipá lè bá wọn sí papọ̀ kò lè bá ní sí ilé ìbá ọ̀rọ̀ tí mo sọ yìí kìí ṣe ọ̀rọ̀ tí ó kìí ṣe ọ̀rọ̀ tí ó jẹ́ àdáparọ́ ma Hassan al-Banna tí kìí bá sọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ rẹ̀ àwọn Yahud tó jẹ́ sí pé àwọn Allah subhanahu wa ta'ala àwọn tó jẹ́ sí pé wọ́n sallallahu alaihi wasallam àtàwọn òjíṣẹ́ Ọlọ́run bá wọ́n ti gun wọn ní irọ́ àwọn tí wọ́n ń pa àwọn ànábì bá Hassan al-Banna ní kò sí nǹkan tó burú lára wọn kódà ìjà tá ń bá wọn jà ìṣe jẹ̀sìn àbá wọn jà rárá kí wọ́n sọ pé àwọn Yahuda ti Nasara àbá wọn jà à ní problem pẹ̀lú wọn lórí ẹ̀sìn wọn kí ló sọ tabalawonu ahdathun san'ati tarikh ahdathun san'ati tarikh tírà Hasan al-Banna ni mujallad alákọ̀ọ́kọ́ page 455 ó ní inna khusumatana lil yahud laysat diniya sẹ́rí ìjà tá ń bá wọn yahudi jà iṣẹ́ jẹ̀sìn o ìjà tá ń bá wọn yahudi jà kéṣe gíní kéṣe jẹ̀sìn rárá ìjà wo ni ìjà kí wọ́n gbalẹ̀ wa fẹ́ gbalẹ̀ wa lọ́wọ́ padà ni lil yahud leisat diniya leisat diniyatan ìjà wa pẹ̀lú àwọn yahood kìí sí jẹ́sìn eléyìí báyìí ẹ̀yin náà mọ̀ pé Yusuf ọ̀dọ́wí náà sọ̀rọ̀ ẹ̀ àbí ẹ̀kọ́ ni nǹkan tó fàánà ìlélẹ̀ ẹ jẹ́ kí n rọra fẹ́ ọ̀rọ̀ ilójú kí n tó tẹ̀síwájú ṣe ti rí manhajù tí Hassan ẹ má bá ẹnìkan kan jà ẹ má gbogbo tẹ ẹnìkan kan ẹ má tako ẹnìkan kan ẹ tí ọ̀nà sáà ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ká ṣọ̀kan kò yí báyìí nìsí ẹ jẹ́ kí a ṣọ̀kan lórí common goal lórí àfojúsùn kan tọpagbogbo papọ̀ tí gbogbo wa jọ bára wa mu lórí ẹ̀ táà jọ gbọ́ra wáyé lórí ẹ̀ òun náà bá ló jẹ́ sí pé gbogbo èèyàn tẹ́ bá ti rí láyé ó fẹ́ bá gbogbo èèyàn ṣe lápapọ̀ àti súfí ni ó fẹ́ bá wọn ṣe ẹ́n àtàwọn kọwárìjì ni ó fẹ́ bá wọn ṣe gbogbo àwọn èèyàn yìí ló fẹ́ bá wọn ṣe papọ̀ nítorí kíni nítorí pé káwa mùsùlùmí kásásọ̀kan kásásọ̀kan ẹ má jẹ́ ayapa ẹ mọ́ gbọ́ta àwọn ọmọsọ pé àwọn mùsùlùmí ẹ má jẹ́ ayapa kámọ́ ṣe kíní kan kámọ́ wa ẹgbẹ́ ẹ ma gbọ́ tó ma pariwo ẹ̀ rádá ẹ́ kódà gan rẹ̀ dáwà ẹnìkan bẹ tó gbajúmọ̀ dáadáa tó ma ṣe dáwà against àwọn Christian yìí tó náà ma ń pípẹ̀ sí yẹn ẹ́ tó ma ń ṣe comparative lecture ẹ̀rì tí bá ń sọ̀rọ̀ tí bá ń tí bá ń tí bá ń àwọn orin tó ma ń kọ yóò ní ká pín o ká pín yẹ́lẹ́yẹ̀lẹ́ ká pín o ká pín yẹ́lẹ́yẹ̀lẹ́ ìtàwárá bíi káàmàmà pín yẹ́lẹ́yẹ̀ẹ́lẹ́ in tó ń pèpè sí ni pé àti súfí o àtẹ́ntò wà tó pèwà tó pẹ̀lẹ̀ lórí súnnà o àti gbogbo wa o gbogbo atábálá ti pẹ̀lẹ̀ mùsùlùmí ẹja sọ̀kan papọ̀ ló fi jẹ́ pé tẹ́ bá rí tí bá ń ṣe lẹ́kṣọ́ rẹ̀ ẹ́ra àwọn èrò tí ó pọ̀ lọ bí ilẹ̀ bí ẹni ẹ sì rí oríṣiríṣi ni ẹ̀yìn lè rí bí ṣe máa ń ṣẹlẹ̀ ẹ̀kí observe kò sí pé ẹ̀yin obìnrin ọ̀tọ̀ ẹ̀yin ọkùnrin ọ̀tọ̀ ẹ́sà jòkólúra wọn àti súfí àti gbogbo ẹ̀ nínú àwọn tí ó tó wọ́n pè sí orí stage tí ó ma họ́nà bí àwọn oní súfí ìlú ẹ̀yin náà rígbà tó wá sí lọrin náà àbí ẹ̀rígbà tó wá sí lọrin ẹ̀sìn rá àwọn lectures ẹ̀ bó ṣe mọ́ ń ṣe àbí ní tó jẹ́ kí n lọ síbẹ̀ ni pé àwọn òrùrí pé a fẹ́ kó gbogbo èèyàn papọ̀ a fẹ́ kó gbogbo pé a sáfẹ́ sí ọ̀kan ní gbogbo kágbàgbé àwọn differences yẹn gbogbo bí táà ti yapa síra wọn lórí ọ̀rọ̀ àkídà ẹjá gbàgbé rẹ̀ lórí ọ̀rọ̀ manhaj ẹjá gbàgbé rẹ̀ nítorí káà mùsùlùmí kálìbà kẹnu wálé ṣọ̀kan ìròrí àwọn àlèṣèwárù mùsùlùmí ni ṣe rí ìyẹn ọlọ́mọba àlékẹ́lá jẹ́ kóyọ pé aburú ni lọ́lọ́mọba àlékẹ́lá fi ròyìn àwọn yahud ṣe rí ìkójọ papọ̀ ìṣọ̀kan àbòsí ni ọlọ́ni tahsabuhum jami'an wa qulubuhum shatta tẹ́ bá ń wò wọ́n níbi pé ni wọ́n

kódà súfí àkódà yahudi nasarani in bẹ láàrin wọn tahsabuhum jami'an wa qulubuhum shatta ṣẹ́tírí ọlọ́wọ́ bá alékẹ́lá ọlọ́wọ́ bá kèésí wípé ara wa àbí ojú wa lọ́wọ́ bá alékẹ́lá fẹ́ kí á kójọ ẹ̀mí lọ́wọ́ bá alékẹ́lá fẹ́ kó ṣọ̀kan lọ́wọ́ bá alékẹ́lá fi jẹ́ sí pé ẹ̀rí pé tọ́lọ́wọ́ bá alékẹ́lá ń pèpè sínú al-Qur'an àdìsọ́kàn kíní pọ́lọ̀wọ́ bá lékẹ́lá wọ́n pèpè sáàrì sọ́kọ̀ orísìírísìí pé ẹ̀yin tó bá wù yín ẹ̀yin lè nílò àrísọ́kàn yìí ọlọ́wọ́ bá lékẹ́lá tó fàyè gbélé náà gbogbo yín sáà ẹ̀sá sọ̀kan lórí àrísọ́kàn yẹn ọlọ́wọ́ bá lékẹ́lá ní ìpèpè ẹyọ kan àrísọ́kàn kan tọ́lọ́wọ́ bá lékẹ́lá ń pè wá sí nípa ọlọ́wọ́ bá nípa nípa àwọn àjíṣẹ́ ọlọ́wọ́ bá ọlọ́run bá ríkẹ́ sí ní ìlànà tọ́nà bá gbé kalẹ̀ tọ́nà bá ríkẹ́ fẹ́ ká fi ṣe gbọ́ àwọn nǹkan wọ̀nyí ìlànà ilé mi ọlọ́run bá ríkẹ́ fẹ́ kẹfí ṣe kódà ìkòkò sójú ọ̀nà ọlọ́run bá ọlọ́run bá ríkẹ́ ní ìlànà tọ́nà bá ríkẹ́ gbé kalẹ̀ ká fi pépè àbí ẹ̀kọ́ ni ìlànà yìí sì ni gbogbo àwọn eléré ṣáájú ni wọ́n rìn ìpèpè yẹn yìí ẹ̀ láti lè sọ̀kan ẹ̀gbọ́n nǹkan tọ́nà bá ríkẹ́ sọ ni ọlọ́run ni wa'tasimu bihablillahi jami'an ọlọ́run bá ríkẹ́ lápè wá síbi al-i'tisam ọlọ́run bá ríkẹ́ sì pè wá síbi kásọ̀kan ọlọ́wọ́n bá ní ẹdìmú bihablilá okùn ọlọ́wọ́n bá jẹ̀míàn lápapọ̀ kí lọ́wọ́n bá lè kíráníká dìmú okùn ẹyọ kan ṣoṣo náà ni òun náà ni àdìsọ́kà tó lálàáfíà òun náà ni alkùránù karim tabasọ pé àdìsọ́kà tó lálàáfíà tabasọ pé islam tabasọ pé alkùránù gbogbo ẹ̀ kankan ni nítorí pé àdìsọ́kà tó lálàáfíà táwọn wíyì ni kùránù náà pépè sí kùránù náà nìyẹn inú kùránù láti rí tó bá ilé kùránù la sọ ó ọba jẹ́ pé islam náà lásọ kò sí nkẹ́kẹ́ tó pè sí islam tàbá fẹ́ mọ́ tán pè ní islam láti rí inú al-Qur'an náà ni so gbogbo ẹ̀ pàwátá oye báyìí sí nkẹ́kẹ́ náà ni àtàrísọ́kàn tó dáa àti islam tó lé kò lè sí islam láì sáàjìkọ́ tó dáa kò lè lè sí méjèèjì láì sí Qur'an ibi Qur'an láti yé kíni láti fa islam yọ láti fa ìsọ́kàn tó dáa yọ abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run bá wala tafarraqu ọlọ́wọ́ bá ní ẹ ò gbọ́dọ̀ yapa ẹ ò gbọ́dọ̀ yapa yẹn ni pé àdìsọ́kẹ́ ẹyọ kan yẹn ẹ ò gbọ́dọ̀ yapa lórí ẹ̀ orí ẹ̀ ní gbogbo yín gbọ́dọ̀ máa wà tá a bá ti rẹ́yìn kan tó bá ti lè yapa kúrò lórí ẹyọ kan yẹn lórí hablullah ìtọ́nà ọba tó bá lèyàn ṣọ̀kan yẹn náà ni pípọ́ jẹ́ sí pé nǹkan yọ kan ní gbogbo wọn pátápátá ni wọ́n jọ dúró lé lórí ìṣọ̀kan gẹ́gẹ́ ni ẹ fọ́yẹ́ pé nǹkan yọ kan ohun ẹyọ kan náà lóhun wọn ìròrí kan náà ìròrí wọn ìlànà kan náà fi ń ṣe lọ́wọ́ bá wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu ẹ wo nínú àyà kan so ọlọ́wọ́ bá ilé Hassan al-Banna wá ní kásọ̀ kan lórí ìfọ́nkayẹlẹ̀yẹlẹ́yẹn lórí ìfọ́nkayẹlẹ̀yẹlẹ́yẹn pé ẹ fi Rafidi lẹ̀ ẹjọ́ sí tó bá fẹ́ fódá àwọn ìyapa tí ń bẹ láàrin wa rẹ̀ ìyapa tó pé ó pọ́sìbù ká bára wa ṣe lórí ẹni irú pẹ̀pẹ̀ yẹn àwọn èèyàn náà ń pè láwùjọ àbí wọn pè láwùjọ wa ó ń pè náà ó sọ fún yín pé èmi ti rí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé kódà ìgbà tí à ń gbógun ti jàbàtà tá ń sàlàyé jàbàtà lọ́wọ́ wọn a máa pè wípé àkílódé bàbá ilẹ̀ ẹ máa fẹ́ máa tako gbogbo ẹ máa tako àwọn èèyàn mọ́ àwọn mùsùlùmí ẹ ń fàlùú mọ̀ kábà yẹn ẹjá sọ̀kan wọ́n rí ìtako onísúfí ìtako àwọn jàbàtà ìtako àwọn ṣíà sí ìfàlù mọ̀ káyẹlẹ̀yẹlẹ̀ ní sọ̀kan aburú lélẹ́yìí káwá pretend bí ipa pé bí ìgbà pọ́kàn ni wá tàṣì mọ̀ pé àjọra wa o káwá máa pretend bí ìgbà pé kò sí problem láàrin wa ẹ̀jọ́ ọ̀nà sábà ń sè ká máa wá ṣọ̀kan <laughs> ojú ká sì máa yapa ẹ̀mí ẹ̀yìn mi gbọ́yé lórí àwọn àlámọ̀rí tó yẹ kó ní agbára gan lórí àwọn àlámọ̀rí tó pé àsásù díìnì ni ìpìlẹ̀ ẹ̀sìn wa ni ló gbẹ́sìn wa dúró so a ma wá ṣe bí ọmọ ìyá lójú nítorí àwọn tó jẹ́ kéfèrí kẹ́lẹ̀bà rò pé bọ́yá ìkan náà ni wá táwa gán sì mọ̀ pé wàláhì ìṣe kan ó yé wa bẹ́ẹ̀ pa ìṣe kan ibi àìṣọ̀kan wá yẹn ni ẹjá lọ mú tó gbé kí ni òmú wa ṣọ̀kan ẹjá wá pèpè sí nǹkan tó yẹ ká fi yẹn ká pèpè sí pé nǹkan tí òmú wa ṣọ̀kan rèé ìwọ rò máa ṣe ìsìláàmù báyìí tó bá sì lórí ìgbà tó bá sì dúró pé ọ̀nà tó fẹ́ gbà sí islam rí islam burúkú ló ṣe eléyìí sí islam tọ́lọ́ bá ríkẹ́lá fẹ́ràn náà sallallahu alaihi wasallam káwá pé gbogbo èèyàn kó ń fi wá wọn jágbàjàgbà yẹn káwá pé wọn lọ sí bí nǹkẹ́ yọ kan ṣoṣo wọ́n jẹ́ wípé gbogbo apáwátá inú al-Qur'an láti mọ mẹ́sìn wa inú súnà nẹ́bì láti mọ mẹ́sìn wa ní ìbámu ságbọ̀yé àwọn salaful umma ni láti mọ̀ tó gbọ́yé gbogbo wallahi ọ̀kan láṣe kódà bí èèyàn bá wà ní Ìlọrin bá ṣe wáyé tí èèyàn kan sì wà ní Kàfàǹṣà dèdè dáwà kan lájọ máa ṣe torí pé ibi kan láti jọ mú mi ibi kan láti jọ mẹ́sìn àgbọ́yé kan láti ibi jọ ń tu ẹ̀rí mi gbọ́yé tó fi jẹ́ pé tẹ bá ríyàn tó jẹ́ sálàfí nílẹ̀ yìí gbogbo bí ṣe ń ṣe dáwà rẹ̀ lẹ́ tẹ bá padà lọ sí ìlú mi tẹ bá padà sálàfí náà ẹ padà máa wòfin ẹ̀dàkùn bẹ́ẹ̀ ni iná ṣe máa ń ṣe tiẹ̀ náà rè nítorí pé mẹ́ṣọ́rọ̀bù kan náà ṣe mú mi orísun kan náà ni gbogbo wọn ṣe mú mi ẹ̀sìn ọ̀nà sáà wọ́n ṣọ̀kan níbi ìmúra wọ́n ṣọ̀kan níbi ìjọsìn wọ́n ṣọ̀kan níbi ọ̀rọ̀ sísọ wọ́n ṣọ̀kan níbi pẹ̀kẹ̀sọ́jọ́ ọ̀nà náà bá wọ́n ṣọ̀kan nínú ròrí wọ́n ṣọ̀kan nínú àrísọ́kàn ìtẹ́ni ìbá sọ nípa ọlọ́ọ̀bá lẹ́ni yìí náà sọ ìtọ́ bá sọ nípa àwọn màlẹ́kà ni ó sọ ẹ̀tí ọ̀nà sábà ìsìn gbogbo nǹkan yẹnyẹn ẹni yóò ní máa gbé sókè kítọ̀ ọmọ fàálẹ̀ pé ẹ ẹ ẹ tàbá ní ká ṣe kíní ẹ ẹ àríwọ̀n ti sídì kan kí ọ̀sọ́ pá wòrò ní fídíò àti sídì kan inna lillahi wa inna ilayhi raji'un ilé manhajọ sanbana gbogbo ẹ̀rẹ́ tẹ́ bá ti dín sọ pé tí ń sọ yí pé àfà ẹ̀mí ò gbogbo àwọn wà sí yìí àtakò àtakò àtakò inú láìkì àtakò ẹfẹ́ ń kálukúlẹ̀ ẹfẹ́ ma fàlù ń màká yẹlẹyẹlẹ ẹfẹ́ ẹ̀yìn gbọ́gbónà yẹn ni tó lẹ̀ ń fàlù ń màká tàwọn ilé ń pàlù ń mà yẹlẹyẹlẹ ẹ̀dàpẹ́ ma sọ gbónà yẹn gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti lè gbọ́ lẹ́nu rẹ̀ pátá ẹ̀mọ̀ pé pé níbi kádẹ̀ tako aburú táwọn èèyàn ń ṣe nínú ẹ̀sìn lákìdá tí ò lálàáfíà tó fẹ́ mọ́ fi tì sínú Islam ní manhajì tí èsà ara rẹ̀ tó fẹ́ mọ́ fi tì sínú Islam kátako kágbógun ti àtàwọn tí ń pèpè síbẹ̀ ilẹ̀ yìí rí sípà ń fàlù mọ̀ káyẹlẹyẹlẹ a oníbídí àlẹ́yìn jẹ́ wọ́lọ́yìn ó dájú bẹ́ lẹ́yìn fi rí yẹn sí pé à ni asanubánà náà sọ ma padà ká inshallah báyá tọ́nà bá ní káyẹ gbàmílálẹ̀ báyò sì gbàmílálẹ̀ kò sì kanjú ọlá tó ẹnu ẹlájọ́ wáyẹn tọ́nà bà lè kẹ́lọ̀ bá pàwá ò ṣe ń jarí kọ́nà bà lè kẹ́lá kọ́wọ́ fi kú ni pé gbogbo ẹni tẹ́ bá ti rí tí bá ti ń sọrú nǹkan yẹn pé pé àfà gbogbo wa ìjájọ mọ́ sí papọ̀ àti súfí ni àti kìní kan ni àwọn jàmáà kan bẹ nílẹ̀ yìí ẹ̀yin ummatun islamiyya ummatun islamiyya tó ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo mùsùlùmí pátápátá umma kan náà ni ẹ̀fì súfilẹ̀ ẹ̀fì rọ́fíwílẹ̀ tó yíba ní sí la shi'a wala sunni walakin ummatun islamiyya ẹ̀tẹ́ tó sáwọn sí tí kò sí kàtọ́ kàrà pẹ̀lú shi'a kò sí kàtọ́ kàrà pẹ̀lú sunni àwọn tí wá o mùsùlùmí mùsùlùmí ọba àjẹ́ súfí ẹlẹ́rí lára wa kò bá jẹ́ kò bá jẹ́ ṣírí ó lè wà lára wa kò bá jẹ́ súnní ó lè wà lára wa kò bá jẹ́ sáláfí ó lè wà lára wa kò bá tọ́bátà ti lọ fẹ́ bá wa sí abẹ́ sọ gbogbo mùsùlùmí di ẹyọ kan ṣoṣo lórí oríṣiríṣi ọ̀nà ibi tí wọ́n bá yapa sí ẹ̀ tí ọ̀nà sáà eléyìí gẹ́gẹ́ náà ń pè ní ìlànà Hasanul Banna nìyẹn so mo rò pé ó ti clear báyìí mo rò pé ó wọlé báyìí gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí tí ń sọ rúgbò nǹkan yìí abẹ́ni tẹ́ bá ti rí ń sọ pé èmi ò láìkì rùdúùdù àfá èmi ò láìkì rùdúùdù ń tèmi yẹn ni pé kéèyàn máa tako àwọn èèyàn wọn láìkì ẹ̀ kí wá lọ láìkì nígbà tí ọlọ́wọ́ bá lè kẹlẹ́ fúnra ara rẹ̀ tí ń ṣe rọ́dù náà Qur'an abẹ́kọ́ ni ẹ lọ èmi ò kí ń mọ báwọn èèyàn ṣe máa ń ṣe náà ẹ̀ṣẹ́ Qur'an ni abẹ́ ò kí kódà ibi tọ́lọ́wọ́ bá àlékẹ́lá máa ń ṣe rọ́dù dé náà kùrán ọlọ́wọ́ bá àlékẹ́lá kó ọ̀rọ̀ àwọn tí ọlọ́wọ́ bá fẹ́ ṣe rọ́dù fún wa ọlọ́wọ́ sọ pé wọ́n sọ báyìí ọlọ́wọ́ bá àlékẹ́lá wá ṣe rọ́dù fọ́rọ̀ yẹn abẹ́yìn erí ni ọlọ́wọ́ bá àlékẹ́lá sọ pé àwọn yahudi sọ báyìí àwọn nàṣọ́rọ́ sọ báyìí àwọn asọ́ ibà sọ báyìí àwọn èèyàn báyìí sọ báyìí àwọn ẹni báyìí sọ báyìí àwọn kọ́ọ̀mù báyìí sọ báyìí ọlọ́run báyìí yóò wá sọ yóò wá sí rọ́dù fún wọn pé n tán wúyẹ̀ àwọ́pọ̀ ìfẹ́ ma mú wálẹ̀ ọkọ̀kan ní ẹbá alkùnránì kún kẹ́kẹ́ fún rùdú tó ó pọ̀ gidi gan Ọlọ́run Ọba lékẹ́ ló mú ọ̀rọ̀ tó ń sọ yẹn wá kódà Ọlọ́run lékẹ́ sọ àwọn tí ń sọ̀rọ̀ yẹn kódà àwọn afrod àwọn individuals Ọlọ́run Ọba lékẹ́ sọ pé tìràwọ̀n sọ báyìí kò yí báyìí nísì Ọlọ́run ìgbà mí ìrẹ́ ọlọ́ọ̀bá alẹ́kẹ́ sọ fádẹ́ bí pé wọ́n bọ̀ wá bí ó lè rìn kan báyìí rọ́jú rẹ̀ àbí bẹ́ẹ̀ ò kí ń ka kùránì ní o bẹ́ẹ̀ ò kí ń gbọ́ yé ní inú mọ̀ bẹ̀tí mo mọ̀ pé ń ka kùránì mo sì mọ̀ pé ẹ̀ ń gbọ́ yé ṣùgbẹ́fẹ̀ẹ́nú ní dániláàbù ẹjọ́ ọ̀nà sábà yìí wọn sáfẹ́ tẹ̀lé clear yìí náà ni ẹ̀mọ̀ nǹkan tó fà ṣẹ́rẹ́ tí bá ti ń ṣe rọ́jú òkín lọ́rẹ̀ nǹkan yẹn kò dẹ̀ kí ń lérò lọ́rẹ̀ kò kí so ẹni tí bá rẹ̀ tí ń wá èrò nítorí pọ́fẹ́ sí gíní ọ ń wá nǹkankan lọ́dọ̀ àwọn èrò yọ́ bẹ̀ ma sáfún tí tó lè mú èrò sáfún ní tó lè ma lérò kú òfin yọ́ ma sáfún kan ni pé kẹ́ ma tó ẹbá ti fún kàlùkù lẹ̀ kó máa ṣe tí ẹ̀ ẹ́ pé gbogbo wá sí ọkà kún ní sí ni gbogbo bí ní sí gbogbo táwọn ní sí kọ́dà mẹ́tò gùn níbi kọjá mọ́ mọ́tò níbi kọjá mọ́ náà gbàtẹ́ ẹ̀bá ti lè kọ̀ndẹ́mù ẹnìkan tátó sọ̀rọ̀ wọn fún ẹrí ah, àwọn bàbá wa nù kó náà wọ́n gbìyànjú gan àwọn ló gbẹ́sẹ̀ wa tẹ́ tó já mọ́ láwọn ìrọ́kadà ọmọ níládàbí gan ó níládàbí gan ó ké lọ́rin kí ló wáyé sí ẹ̀sá ma fa àwọn èèyàn lẹ̀ lórí ìbàjẹ́ ẹ fún kálukú lẹ̀ lórí ìbàjẹ́ rẹ̀ ẹ má ìbàjẹ́ tí ń ṣe tí ó bá ní sí inú wọn ma dùn gan inú wọn ma dùn sí àmẹ́yìn ẹ sí ma tọwọ́ so òun náà anábì problem nígbà tó ń ṣe dáwà ẹ̀bẹ́ wọn náà lè máa pẹ̀pẹ̀ sí ti ẹkẹ̀ pọ̀ jù ṣùgbọ́n wọ́n mọ̀ kọ̀ndẹ́mù ti wá ìyẹn làwọn fẹ́ gbọ́ ṣẹ́rí gbónà la ilaha illallah yẹn ó bí àwọn kèfè nínú jù pé kò sí ọlọ́run kò sẹ́nì kankan tó yẹ ká máa jọ́sìn fún àwọn ọlọ́run nìkan irú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ni kò sẹ́nì wọ́n ní sáwọn jọ́sìn fún ọmọ tí useless wọ́n ni yẹn <laughs> láyé láyé àfẹ́ gbọ́ kí ni ẹ má sọ pé kò ẹ̀dá àbẹ́ gbọ́ ni ẹ pé wọ́n nìkan ni ohun títí ẹnìkan nìkan nìkan gbogbo dáwà yóò kú sí iye sí nkankan mẹ́jàgbọ́ èyí wọn mọ̀ láwọn ṣe fèrí mọ̀ sí ànábì jáde mọ́kà sí àbẹ́ rò pé nkankan ni kété bá ànábì wọ́n láìkì ànábì ní àdámọ́ torí ká sọ pé yẹn lámàánà ni ṣùgbọ́n nítorí pé tó ń wú iṣẹ́ àfẹ́ ẹ̀ mórí sí ìpàdé tó ọ̀nà bá àbútọ́ líbù ní pé sọ fọ́mọ rẹ̀ pé gbóòlù yẹn ní bí wa núṣẹ́ kọ́ kọ̀ndẹ́mù tiwa yẹn Ma kọ̀ndẹ́mù má sọ ti ẹ náà ní àbẹ́bí ni à tẹ́rí condemnation gan lọ́lọ́ ní kí wá sí láyé pọ́pọ̀rọ̀ condemn ní gbogbo ànẹ́bì tọ́lọ́run láyéwá láyé ọlọ́run bá àlíkẹ́ sọ pé a ní ibùdókọ́lọ́ha wàtítẹ́nibù condemn ní kẹjì fi kankan nílẹ̀ ọlọ́run nìkan ní kẹfìrí condemn gbogbo nǹkan yòókù tọ́lọ́ ní gbogbo ànẹ́bì ọlọ́run wá so kí láyé fàyọ́ bẹ̀ ní pé nǹkan yẹn òun ni manhajù asanulbanna wa tako ló fi jẹ́ sí pé asanulbanna sọ wípé kò sí kan tó burú nínú káṣíkíní káṣí pẹ̀lú àwọn ṣíà ẹ má tako wọn ẹ fi wọn lẹ̀ ẹ má fún àlùmọ̀ yìí káyẹlẹyẹlẹ ẹ má ẹjá sọ̀kan kálí lọ síkíní kálí lọ gbàgbára ẹ̀sùn ọ̀nà dáhùn so ilé yìí bá yìí rèé nǹkan nínú àwọn nǹkan alákọ̀ọ́kọ́ ilé ìtààmà nípa manhajù asanulbanna ni kódà gan ibi tí ọ̀rọ̀ Hassan al-Banna yìí ibi tí manhajù ẹ̀ tó wọ́dé níbi eh, tamaruka tó ṣe ní darul markazil am nígbàtí eh, ẹgbẹ́ al-Ikhwanul Muslimun tó ń pé ogún ọdún gẹ́rẹ́gẹ́ wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì kan nígbà yẹn ní darul markazil am ah, níbi kọ́nfẹ́rẹ́nsì yẹn òun ni wọ́n ti ń sàlàyé nípa kí ni nǹkan tí ìṣòwàdù gbé dání gan nǹkan tí wọ́n sàlàyé lọ́jọ́ yẹn tí asanubana sàlàyé asanubana sàlàyé lọ́jọ́ yẹn pé nǹkan tí ìṣòwàdù gbé dání táwọn Yorùbá gbọ́yé òun náà ni musalamatu jami'i tawaif wal wal milal gbogbo yín pátápátá ìkùwánù fẹ́ fi àlàáfíà báyín lò ó fẹ́ fi ó ń kálukú lẹ̀kọ́ mọ́ ṣe tó bá wù musalama ní conference yìí tí wọ́n ṣe ní darul markazi la'am nígbà tó pé ogún ọdún ni Hassan Banna deliver speech yìí pété ẹ̀ bá mọ kí ni ìkùwánù gan wà all about ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín kí ni nǹkan náà ò ní pé ìkùwánù fẹ́ fi ó ń kálukú lẹ̀ kọ́ mọ́ gbégbèsí ayé àlàáfíà ìwọ tó bá sọ pé kò ní da fún sọ̀hábà kò yíba ní sí ìwọ́n tó bá sọ pé kò sí ròyìn fọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ ni kò sórúkọ kò sí wàhálà sí tí wọ́n gbàgbọ́ ní ẹ ìwọ́n tó bá sọ pé èyí sá lọ kò sí wàhálà so nǹkan tá fẹ́ ṣe nìyẹn kí ló wá sọ níbẹ̀ ẹ bá lọ wo mawakifun fi da'wa mawakifun fi 319 Hassan ibn Nasr sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní walaysat harakatul ikhwanil muslimin harakatun ta'ifiyya ó ní múvmẹ́ntì haraka múvmẹ́ntì al-ikhwanul muslimun múvmẹ́ntì wa ẹmà kàtàkì ní múvmẹ́ntì múvmẹ́ntì wa ni pé haraka wa ìgbìyànjú wa ìta ń ṣe níṣẹ́ múvmẹ́ntì yìí laysat harakatan ta'ifiyya kìí ṣe haraka kan tó jẹ́ sí pé ẹgbẹ́ kan ló fẹ́ gbogbo ẹgbẹ́ làwọn bá ṣe kéèsì laysat harakatan ta'ifiyatan muwajjahatan didda aqidati kéèsì ẹgbẹ́ kan tá gbé kalẹ̀ tó jẹ́ pé afẹ́fi fókọ́s àti máa takò àkídà kankan àtàkà àkídà kankan ti wá o muwajjahatan didda aqidati min al-aqaid nínú pé directed sí ẹgbẹ́ kan pé afẹ́ máa takọ̀ àkídà kan afẹ́ máa takẹ̀ ẹgbẹ́ kan àòdíìnì minal adiyan bẹ́ẹ̀ láàtàkẹsí kankan ẹ máa ń rò pé nǹkan tí ìṣòwánù wá ṣe ni pé ẹbọ́ya afẹ́gbẹ̀gbẹ̀ sákìdá kan afẹ́takawa àkídà tó kù afẹ́gbẹ̀gbẹ̀ sẹ́sìn kan no no no àwọ́tọ̀ ifáti mi tọ́wá if bẹ́ẹ̀ lẹ́gbẹ́ kan láwa máa takò àtakò ẹgbẹ́ kankan ìwọ súfì lè máa jẹ́ súfì rẹ lọ ìwọ tí ilè máa jẹ́ ìwọ kọ̀ọ̀rìjí lè máa jẹ́bẹ̀ ìwọ jámí lè máa jẹ́bẹ̀ ìwọ nasarani ìwọ yahudi lè máa jẹ́bẹ̀ lọ ọ̀rọ̀ tí mo sọ ìtàlọ́sọ́ Hassan Banna nípa kíni nípa múfmẹ́ntì al-Ikhwan muslim muslim brotherhood ẹ má jẹ́ kó yà yín lẹ́nu mo sì ń padà bọ̀ wá tí ma mú wá àwọn christians tí ń bẹ nínú àwọn Ikhwan muslimun àwọn christians tí ń bẹ ẹgbẹ́ yẹn tẹ́rẹ́gbẹ́ Ikhwan political party ni kí wọ́n sọ lókọ ẹ̀sìn nítorí pé ìdáwọn fẹ́ ṣe náà ni pé wọ́n fẹ́ gbàjọba ẹ̀yìn ti ma àbí ẹ̀kọ́ ni ní gbogbo ọ̀nà pẹ̀lú agídí àbí pẹ̀lú dìgbò ọ̀nà méjì náà ni pẹ̀lú agídí pẹ̀lú dìgbò méjèèjì lásán bá nà lò ìdìgbò láwọ́kọ́ fi gidi mo ti wa àbí ẹ̀kọ́ ni tẹ́ẹ̀bá ti lè gbà yọ́ta gidi torí pé ẹ̀fẹ́ gba ojúbọ̀rọ̀ fẹ́ gba ọmọ lọ́wọ́ èkó ọyìn nìyẹn the next thing ni pé kájọ gbé pẹ́rẹ́gì kaná fúnra wa kò ní báyìí sí ṣẹ́rí àwọn jama'atu alisunnati wal jihad tí ń bẹ̀lẹ̀ àwúsá àwọn náà bẹ̀rẹ̀ láti bí ìjà pẹ̀lẹ́ wọ́n bẹ̀rẹ̀ láti bí ìjà ibi ìdìgbò náà ti bẹ̀rẹ̀ àwọn Boko Haram ni mo ń pè bẹ́yẹn nítàwọn máa ń pèrà wọn ni jama'atu alisunnati wal jihad Boko Haram làwọn máa ń pè wọn àbẹ́ẹ̀kọ́ ni ìjọba ń pè wọn àti gbogbo ara lámọ̀ wọn sí wọ́n bẹ̀rẹ̀ láti bí ìjà wọn ẹ̀ntọ́kọ̀rọ̀ bẹ̀rẹ̀ láti bí ìjà sí ibi ìdìgbò náà ti bẹ̀rẹ̀ wọ́n sì wọlé nítorí pé ẹni tó fẹ́ ṣe gọ́ọ̀nà nígbà yẹn ó rí pé wọ́n pọ̀ ó dẹ̀ lọ bá wọn pé òun ní ìdìbò wọn ó yìí sàdéhùn fún wọn pé tóun bá débẹ̀ wọ́n sì ṣẹ̀ríà kódà wọ́n fún ní kọmíṣánà wọ́n fún léèyàn kan kó fún nípò kọmíṣánà nígbà yẹn ó sì fún ìgbà tó débẹ̀ tí ò padà ṣe nǹkan tí ó láyé tó sàdéhùn fún wọn pé wọn ó ṣe mọ́ tí wọ́n rán létí tó yarí tó etí burúkú sí wọn ìgbà òní bẹ̀rẹ̀ ẹjọ́ ọ̀nà sáà so kéde páwọn náà so ọ̀nà méjì ni ìkwánù mọ́ ń gbà ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà àdìgbò tẹ́ẹ̀bá ti wá lè gbà yẹn wọlé tẹ́ẹ̀bá ti wá lè gbà tàbá ti rípa alágbára the next thing ni pé agbègbè jàyìn torí pé àwọn fẹ́ ma pariwo tẹ́yìn ma gbàtẹ̀yẹ pẹ̀lú ẹni pé ṣẹ̀ríà ní ṣẹ̀ríà ní ṣẹ̀rí àwẹ́ẹ̀kọ́ ni ẹ ma ti gbà lẹ́yìn fi ṣẹ̀ríà tẹ̀yìn ẹ̀dìbò fún wa lè ṣẹ̀ríà fún ẹni mọ̀ fún ma ṣẹ̀ríà ṣẹ̀ríà tẹ́yìn náà sáré tẹ̀lé ẹlẹ́yìn ṣe ṣẹ̀ríà ṣẹ̀ríà bóyí ń ṣe ṣẹ̀ríà nìyẹn tí bóyí ń ṣe ṣẹ̀ríà nìyẹn tálẹ̀ fi yẹn jọ àwọn lọ sáájú yín níbi gbogbo àwọn nǹkan yẹn ẹ̀dùn ọ̀nà sáà máa ń sìn tẹ bá ti ẹ̀dẹ́lẹ̀ haúsá wọ́n ti ẹ̀mọ́ mi ṣẹ̀ríà campaign fún wọn púpọ̀ àbí wọ́n fi ṣẹ̀ríà wọ́n fi ṣẹ̀ríà wọ́n mọ́ fi ń kó wọn ní wọ́n mọ́ fi búrẹ́dì ṣẹ̀ríà wọ́n mọ́ fi ń kó wọn ní ọmọ ẹ̀bẹ̀ gan láwọn òkè ọyá mẹ́ẹ̀ so ibà yìí sìn àìmẹ́yẹ ẹni tó ti sọ bẹ́yìn náà pé kẹlọ dìbò fún kẹlọ tẹ̀ka fún tó bá di president yóò ṣe ṣẹ̀ríà àbí abẹ́ ti gbàgbé ni ẹ̀sìn wo fi gbà pé ẹ́ àìmẹ́yẹ náà ni láti ní kẹlọ dìbò fún pé mùsùlùmí ni mùsùlùmí wa náà ni àbí ẹ̀kọ́ ni tẹ́ẹ̀kan lọ kó ẹlẹ́lẹ́ni sínú òfò lásán wàláì báwọn kírísẹ́ni bá ń ṣe kírísímásì yóò kí wọn yóò congratulate wọn gbogbo nǹkan láyé ní ṣe àbí kódà yọ́ wọ chọ́ọ̀chì dánwò àbẹ́yìn èrí wọn ni àtàwọn ọlọ́sùn àtàwọn oní gbogbo ẹ̀ àbẹ́yìn rò gọ́mẹ́ discriminate against religion kankan ni gbogbo èèyàn ni nítorí wọ́n gbà yí pé president gbogbo Nàìjíríà làwọn so yíba yí sí ẹ̀rí tó bá ti dàsìkò ọdún wọn ẹ̀rí tí wọ́n sọ yí pé ẹ máa gbọ́ ní ìṣòwò sọ pé president kí àwọn Kánò kú abẹ́ẹ̀kọ́ ni èyí <laughs> wọn takẹ̀sì létí yíba ìkẹ́sì èyí wọn ò tí takẹ̀sì báyìí àbí èyí náà sí ìsì ń bẹ́sẹ̀ mú àbí ẹ mẹ́rin tí àwọn ọmọ ẹ̀yà yìí sí kí o kò parun nítorí pé kẹ́yìn sì lè gbádùn ní nítorí pé kí mùsùlùmí lè gbádùn àbí kéde nítorí kí Islam lè gbádùn àmọ́ torí kán lè bàmọ́ yà àwọn mùsùlùmí jẹ mọ́ so ó ní pé ah, eléyìí báyìí tẹ́ bá ti tí ń ṣe bẹ́ẹ̀ àwọn ìṣòwà nù ni so ilé ilé ọ̀rọ̀ tí asanubana nílé ni switch tó deliver nígbàtí wọ́n ń ṣe ogún ọdún alikhwanu sí mú ẹ ti di báyìí náà nísìn náà kí ní kan tó o ẹ kíyèsí dáadáa o àwọn ẹlẹ́gbẹ́ ní máa ń celebrate ya pé ọdún mẹ́wàá a pé ogún ọdún a pé kíní kan o sẹ́ńpẹ́ làwọn alikhwanu náà ń celebrate gbàtà ogún ní a years anniversary 50 years anniversary gbàtí bàtàwà wà lẹ́mẹ́sẹsẹ̀ ni wọ́n ṣe 50 years anniversary àti fún wọn títí títí gbà yẹn pé 50 years anniversary tẹ́lẹ̀ yẹ yí bídíà ní kọlẹ́rì kankan bí i ọ̀sán àwọn ẹ́dàsì náà ni àwọn ẹ́dàsì ti wí àwọn ẹ́dàsì dẹ̀dẹ̀rẹ̀ wo lórí tí ò lẹ́rì lílé ìmìnà àyàt nínú àwọn ọdún lọ́wà bídíà dẹ̀rin kò sí iye méjì mẹ́ àbí ẹ̀kọ́ ni fàtàwà olùmọ̀ okùn kẹ́kẹ́ lórí ẹ̀ àwọn ará bí ò gbọ́ o wọ́n ṣe 50 years anniversary o ẹ̀tí ọ̀dọ̀sán so nítorí àsìkò tó ti lọ lálẹ́ ṣẹtírí Hassan al a ó dá aburú tó pọ̀ lẹ́gan nínú Islam kódà níbi tí aburú ẹ̀ pọ̀ dé bí tó ní agbára dé Hassan al-Banna níbi dáẹ̀wà rẹ̀ tí olóhun ṣe ìpèpè rẹ̀ tó lóhun ṣe nígbà wà nílé ayé kò sí yàtọ̀ níbi dáẹ̀wà rẹ̀ láàrin ìfi àwọn masáìlù tawhid tó ní ṣe pẹ̀lú ìsí Ọlọ́run Ọba lọ́kan nínú ọ̀rọ̀ ìbádà ẹ́n àti ìmá tẹ̀lé àwọn annabi Ọlọ́run Ọba tí sí òjíṣẹ́ Ọlọ́run Ọba àti àwọn kílẹ̀ ń pè ìròrí àwọn súfí nkankan so dáwà rẹ̀ ò sí yàtọ̀ láàrin gbogbo ẹ̀ pé ilé báyìí ni ìpè tàwídò ilé báyìí ni ìpèpè àwọn olóbi ọlọ́wọ́n bá o ilé ni pèpè àwọn súfí o ilé ni àwọn ìlànà àwọn súfí dáwà rẹ̀ ò sí láàrin gbogbo nǹkan yẹn ó jẹ ni kò ráburú kankan sí kò yí báyìí sí kò rí wàhálà kankan síbi gbogbo àwọn nǹkan yìí kódà débi pé Hassan al-Banna gbogbo aláti mọ̀ pé súfí ni àbí súfí ni tó gbọ́wọ́ lórí tọ̀ríkọ̀ hasọ̀fíyà bẹ́ẹ̀ni ó gbọ́ lórí tọ̀ríkọ̀ àsọ̀fíyà dáadáa yìí sì máa lọ síbi sàárè sàárè sheikhu alhassofi níjọ thursday mo ń bọ̀ wá síbẹ̀ inṣàlọ́ níjọ thursday sí máa lọ ń sàdúwà mẹ́ ní sí máa káwọn èèyàn lọ níbi sàárè kùbúrí ni Hassan al-Banna kò pamọ́ nínú tíra ẹ̀ náà láti rí yìí sì máa ń ṣe mọ́lídù tẹ́fẹ́ ọmọ kò mọ́ yà yín lẹ́nu tẹ́ bá rí àwọn tv náà ti ń ṣe lálátùlù kọ́dírì wọ́n bá ń lẹ̀ ní ẹni tí tó wá ń ṣe lálátùlù kọ́dírì tí gbogbo yín sì rí pé àwọn eléyìí ṣe lálátùlù kọ́dírì ẹ́ ẹ̀yìn sọ pé ẹ̀ tó kórìíra wọn náà ọlọ́run ṣàánú wa o ṣe é ní sí kódà Hasan al-Banna àwọn ọ̀rọ̀ ṣíríkù àwọn ọ̀rọ̀ ẹbọ ọmọ ń jáde látọ̀rọ̀ Hassanubana gidigan gidigan orí ẹni máa fi parí lálẹ́ ìkékarọ́ra kà fún yí ọ̀rọ̀ ẹbọ tí ń jáde látọ̀ ṣẹ́rí gbogbo nǹkan tí búsẹ́rí ṣe nínú búrúdà yẹn Hassanubana náà ṣerú ẹ̀ o àgidigan súfí lèyàn súfí gidi tálẹ́ẹ̀rí tí ó jẹ́ súfí tù di kọ́ tí ò ní sẹ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ súfí tù dì kọ́ súfí gidi ni ò kése súfí àkọsẹ̀bá bí àwọn ìyá bí àwọn bàbá tó yẹ pé wíìdì lásán àgbẹ̀sẹ̀ elé elé elé ìran lásán tó rẹ̀ tó bá wọnú súfì gan tó wọnú odò súfì tó wà sọ́lá <laughs> nǹkan tán pè bẹ́ẹ̀ gẹ́gẹ́ tán pè bẹ́ẹ̀ gẹ́gẹ́ tán pè ní súfì gẹ́gẹ́ òun náà ni kí ẹ gbà pé gbogbo nǹkan lọ́lọ́run kí ẹ sì gbà pánẹ́bí ọlọ́run ni kí ẹ sì gbà pánẹ́bí ilé forí jẹyàn kí ẹ sì gbà yẹn lè pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ìtàn ní súfì òjò báyẹn lọ tó bá wọnú súfì gidi o tí ẹ pọ̀ kan wà nífẹ̀ẹ́rífẹ́ ara súfì tẹ́kàn pé láyé lára tó ṣe gbá bàbá bàbá wa àwọn ìyá ya tán ẹ̀dá kan mọ̀ àwọn bàbá bàbá àwọn ìyá ìyá wa gangan wọ́n ti gbẹ́bọ lé àwọn gan lọ́wọ́ tí wọ́n ń pè tó ń pè nǹkan bí àtọ̀fọ́ lọ́wọ́ táwọn òsì mọ̀ túmọ̀ táwọn ń pè kò yíba ní sí mo ti ka inú àwọn kọ̀sídà àwọn ti kọ̀dìríyà bí ìrí tán pé eh, Abdulkadir Al-Jilani àbí táwọn òsì mọ̀ pé Abdulkadir Al-Jilani pè ẹ́ eh? ó ní yá Abdulkadir ya walida ummil khairi la tansani eh wọ́n mi gbende àwọn ko ri orin yìí tó bá fẹ́ gbende wọ́n mo nko wọ́n tó ma lu bandisi ya abdal kadiri ya walida ummil khairi la tansani tingbe tingbe o ma o ma ìtàn ṣe ń pè bẹ́ẹ̀ ni pé a pè rẹ̀ abdul kadiri a pè rẹ̀ khairi má gbàgbé wa o mọ́gbàgbé wa o kí yẹn dájú kọ́ yẹn báyẹn kó fọ́lọ́wọ́ bá tọ́ dáálẹ̀ kọ́ mọ̀ pé Abdul Qadir kọ̀ bá wọ́n gbàgbé yíò wá kú kọ̀ gbàgbé ara rẹ̀ gẹ́ nìsín so ẹ jẹ́ ká pa ẹ̀tàn tì bẹ́yàn bá sọ̀rọ̀ yóò kú bẹ́yàn bá sọ̀rọ̀ yóò kú ẹ̀tàn lọ́sàn-án so ká fèsì reality ṣe rí gbogbo àwọn jágbajàgba pátipàti tí wọ́n kàn gbé fún wa láwùjọ tó dọ̀tí tán pè ní ìsìlámù yìí wàláhì ìmọ̀fọ́lọ́bà búra rẹ́dẹ̀rẹ̀dẹ́ni gbogbo àwọn ènìyàn tó tọ́lá tó rò pó ní súnnà ni wọ́n tó tó farajọ ní súnnà yìí àwọn náà rẹ́dẹ̀rẹ̀dẹ́ tààrà àwọn modernized refined Sufi refined one làwọn lọ gbé wá fún yín kí ni Hassan al-Banna sọ tabalo wọn tírà kan tírà kan bẹ àwọn ikhwanu gangan lọkọ wọn pè ní hasanul banna bí aqlami talamidhatihi hasanul banna bí aqlami talamidhatihi ní page seventy to seventy one kí lábẹ́ hasanul banna sọ ó ní hadha alhabibu ma'al ahbabi qad hadara وسامح الكل وسامح الكل فيما قد مضى وجرى وني هذا الحبيب eléyìí ni olólùfẹ́ anabi sallallahu alaihi wasallam ma'al ahbabi qad hadara pẹ̀lú àwọn olólùfẹ́ wa yòókù náà gbogbo wọn ti dé sí jòkó mọ́lídì wà báyìí o wasamaha al-kulla fima qad madha wa jara wọ́n yìí ti bẹ̀rẹ̀ sí máa sàmójúkú wọ́n ti bẹ̀rẹ̀ sí máa sàforíjìn fún gbogbo èèyàn tí ń bẹ níbi mọ́lídì lónìí anábì ti dé pẹ̀lú àwọn olólùfẹ́ wa tó kù wọ́n ti dé bí mọ́lídì wà báyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa sàforíjìn fún gbogbo èèyàn fíìmà kọ́dì mọ́gbọ̀ wà járọ̀ lórí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá ti ṣẹ̀ sẹ́yìn wọ́n ti ń forí jìn wọ́n báyìí ẹ kú oríire yín tẹ́wàá mọ́lúdù yìí azanubani náà ń ṣe mọ́lúdù débi pé ó tún gbà pánẹ́bì máa àtẹ́ndì mọ́lúdù òun ó sì gbà pé ní abánẹ́bì ṣe máa àtẹ́ndì àrẹ́bì máa ń ta forí jìn fáwọn ẹ̀dàkùn tí ẹ̀kan bẹ bẹ tó lè forí ẹ̀ṣẹ̀ jìyàn ó ní wasamahal مع الأحباب قد حضر وسامح الكل فيما قد مضى وجرى eléyìí ni olólùfẹ́ wa nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn olólùfẹ́ tó kù wọ́n ti jọdé bí eléyìí náà mẹ́jọ kéré ẹ̀ káàbọ̀ oríṣojú lọ wọ́n ti dé ẹ̀yẹ́ tí ó ma gbẹ̀kẹ̀ wọ́n ti dé ẹ̀ káàbọ̀ èyàn ní kẹlọ́dọ̀ èyàn ní tí ó bá ní sí tí ó kọ́lọ̀ wa kó sànà wa so eléyìí báyìí náà àtẹ́rú ẹ̀kù lọ́dọ̀ Hassan al-Banna nítorí pé súfí lòun náà tóun náà tó gbọ́wọ́ súfí dáadáa tó sì di mọ̀kọ́dàmù lójú ìlànà súfí tóun náà sì máa lọ sàbẹ̀wò sáré lọ́jọ́ tọ́sí lọ́jọ́ tọ́sí sí máa ń kó àwọn ọmọ lẹ́yìn lọ so ibi ni a dùn sí lálẹ́ yìí inshallah nínú ọ̀rọ̀ manhajú Hassan al-Banna ilé tí à ń bábọ̀ inshallah tó bá tún di lọ́la a títí yóò fi yí àwọn èèyàn nǹkan tán pè ní al-ikhwanul muslimun ṣe bá ń sìn wallahi nǹkan tán pè bẹ́ẹ̀ ó ní agbára gan ẹ̀yin ò lè mọ̀ wọn munafiqun ni wọ́n ṣe rí bá ṣe ń bá yín ló ń ta yẹn mo fi ọlọ́wọ́ bá tẹ́mi mi bẹ̀ lọ́wọ́ ìbúra wallahi bá ṣe rí kọ́ nìyẹn nínú rò pé ẹ̀ eh, kíníkà ah, àwọn jẹ̀ tó bá sí ń kú yọ́rọ́ ni òun gẹ́gẹ́ lọ́mọ tẹ̀kíyà yẹn lójú lọ́mọ nìfàkì yẹn lójú ẹjọ́ na sáàdì báyìí yóò mọ̀ wá fi ìbáṣe yẹn yóò mọ̀ fi fàwọ́ mara díẹ̀ díẹ̀ tí ó fi fàwọ́ ní ìṣúwà so ká sọ́ra o ká sọ́ra o ká má gbàtàn jẹ rárá kọlọ̀bà lè gẹ́lá kí ó dàkù kọlọ̀mọ́jẹ kí àwọn èèyàn tán jẹ onítànjẹ láwùjọ kọlọ̀mọ́jẹ kátàwàjẹ wọ́n dàkọjẹ́ sí pé àwọn èèyàn ojú márùn-ún mẹ́fà méje lọ lórí sàlàfíyà mahdo lórí sàlàfíà kóhà lórí ìlànà àwọn ẹni ìsáájú tó clear tó makanga wàláhì ó pè kẹsì mẹ́ntẹ́nì ara yín lórí ìlànà yẹn ju pé kẹ máa wo pípọ́ èrò lọ ẹ̀jẹ̀ ọ̀nà sáà ju pípọ́ èrò pípọ́ èrò pípọ́ èrò kìí sẹ̀rí o ẹ má jẹ́ kí pípọ̀ tàn yín jẹ o ẹ má jẹ́ kó tàn yín jẹ rárá ṣe bá so ẹ̀yìn in tó jẹ́ pàtàkì òun náà ni

má rò pé ẹ́ la tastawhish bi kathrati al-haliqin wa bi qillati wa bi qillati an-najihin má jẹ́ kí kékeré àwọn tó fẹ́ là má jẹ́ kó kó bá ọ má jẹ́ kí púpọ̀ àwọn tí ó parun má kó tàn jẹ la taghtaru bi kathrati al-haliqin wa la tastawhish so mẹ́jẹ kí púpọ̀ àwọn olùparun mẹ́jẹ kó kó tẹ̀jẹ́ báyẹ mẹ́jẹ kékeré àwọn tó wà lódodo mẹ́jẹ kó kó ìṣíṣú bá ọ lórí pé sódodo wà lélẹ̀ ibi ẹ̀rí wọ́n mà kéré so ìyẹn kọ́ náà fi ń ṣe òsùn wọn tí kí bá ṣe alkitabu ọ̀sọ́nà ìfàdé sálàfí al'umma tó kọ́ náà kí ó sànú wa àbádẹ̀ mọ́ ń sọ níparí pé gbogbo tẹ́ bá rí táwà bá ń sọ tẹ́ rí al'umma ẹ mú jáde báwa náà ṣe mú ti yínà kutubu sálàfù síra ìsìn so tàhádì ni challenge ni lájọ́ tàbí ń sọ náà wọn àrí nǹkankan sọ síra ìsìn wọn àrí nǹkankan sọ wọn bá parọ́ ńgbà míì wọ́n jànú ńgbà míì wọn bá jànú ńgbà míì wọ́n tẹ̀rẹ́tì ńgbà míì wọ́n fagbára ayé wọ́n fi tẹ̀rẹ́tì ńgbà míì wọ́n àwọn nǹkan jagbajagba tí ò ti ràn wá kankan ò ti ràn wá rárá ò ti ràn wá tó kọ́lọ́wà kó sànú subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh